ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé àṣẹ ìjọba ọlọ́run a ó kà láti inú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkejìdínlógún kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ bí ẹnikẹ́ni nínú yín láyé yìí bá rò pé òun gbọ́n ẹ jẹ́ kí ó di aṣiwèrè kí ó lè bàa gbọ́n. àwọn ìsìlẹ̀ kan ti jẹ́ kí ó yé arákùnrin ago wípé òun kò tilẹ̀ tóbi tó bẹ́ẹ̀ nínú ẹ̀mí àti nínú àṣẹ ìjọba ọlọ́run tó òun ṣe rò ó mọ eléyìí nígbà tí ó ní àǹfààní láti gbé pẹ̀lú àwọn ajíhìnrere kan fún ìgbà díẹ̀ tí ó sì rí bí wọ́n ṣe ní àṣẹ ní ìjọba Kristi tó tí wọ́n sì ń rìn nínú àṣẹ yìí àti bí wọ́n ṣe ń lo àṣẹ yìí láti jẹgàba lórí agbègbè wọn. Jésù lè bá ìjì wí kí ó sì sọ̀rọ̀ sí igi ọ̀pọ̀tọ́ nítorí àṣẹ yìí Paul bákan náà ó lè jẹ́ ẹlẹ́rìí Kristi ní tòótọ́ ní àwọn ibi tí ó léwu jù ní ayé yìí kí àwọn ẹ̀mí òkùnkùn sì máa bẹ̀rù rẹ̀ nítorí àṣẹ yìí bákan náà aguwari wípé bó tilẹ̀ jẹ́ wípé ènìyàn máa jogún àṣẹ ìjọba Ọlọ́run a nílò láti máa dàgbà nínú rẹ̀ kí ó tó di àtúnbí ó jẹ́ ẹni tí ó ní ọrọ̀ ní ayé yìí tí ó sì ní ọgbọ́n ayé yìí lọ́pọ̀lọpọ̀ nísinsìnyí ó ń fẹ́ ìjẹ́ ẹni ńlá nínú ìjọba ọlọ́run ṣùgbọ́n ó sì fẹ́ máa lo ọgbọ́n ayé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ìjọba ọlọ́run ó jẹ́ eléyìí tí ó lòdì sí ìṣe ti ìjọba ayé yìí fún àpẹẹrẹ ìwé mátì orí ogún ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n dé ìkejìdínlọ́gbọ̀n jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tí yóò bá di nílá ní ìjọba ọlọ́run a máa ń ṣe ìpinnu wọn nípa bí wọ́n bá ṣe ń sin àwọn ènìyàn mìíràn tó kì í ṣe bí àwọn ènìyàn ṣe ń sìn wọ́n tó ṣùgbọ́n ìdàkejì rẹ̀ ni ní ayé yìí bákan náà gẹ́gẹ́ bí ìwé iṣẹ́ àwọn àpọ́sítélì orí ogún ẹsẹ̀ ìkarùndínlógójì ṣe sọ ní ìjọba ọlọ́run ó jẹ́ ìbùkún fúnni láti fi fúnni ju láti gbà lọ ṣùgbọ́n ní ìjọba ayé yìí ìdàkejì ni nítorí wípé ní ayé yìí wọ́n rí gẹ́gẹ́ bíi pé ó jẹ́ àǹfààní àti ìbùkún láti gbà ju láti fífúnni lọ. tí ènìyàn bá kán bá rò wípé òun gbọ́n gẹ́gẹ́ bíi ìlànà ayé yìí irú ọgbọ́n náà ó jẹ́ eléyìí tí kò wúlò tí kò sì lè gbé ènìyàn dé ibikíbi nínú ìjọba ọlọ́run tí ènìyàn bá gbìyànjú láti lo irú ọgbọ́n ayé yìí láti tẹ ìjọba ọlọ́run síwájú yóò rí wípé òun kò lọ sí ibi kankan. ọ̀kan pàtàkì lára àwọn ìdí tí a fi nílò láti fiyè sí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà ni wípé èyí ni ọ̀nà tí ọlọ́run ń gbà tún ẹ̀mí wa ṣe sí ìgbékalẹ̀ àti ìlànà ìjọba rẹ̀ kí a bàa lè máa dàgbà ǹjẹ́ ò ń gbọ́ mi láàárọ̀ yìí ìwò lẹ́tí etí ìdí àtúnbí ó sì fẹ́ láti fi ayé rẹ̀ fún Jésù. gbàdúrà yìí tẹ̀lé mi nípa sísọ àwọn ohun tí màá máa sọ sọ wípé Jésù Olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébò àti ẹ̀jẹ̀ rẹ tá a ta sílẹ̀ ní orí òkè Calvary lónìí mo tọ̀ ọ́ wá mo gbàgbọ́ wípé nípa ikú àti ẹ̀jẹ̀ rẹ̀ ara mi padà wọ inú ayé mi wá Jésù máa bá mi gbé sọ mí di ọmọ Ọlọ́run fún mi ní agbára láti kọ ayé àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti láti máa rìn nínú ìfẹ́ rẹ̀ àmín tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi a rọ̀ ọ́ láti kàn sí wa ní iléeṣẹ́ ìránṣẹ́ yìí 0800 nípa lílo èyíkéyìí nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ ó gbọ́ ní òpin ẹ̀kọ́ yìí tàbí láti tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ kan náà tàbí ní orí ímeèlì wa adẹ̀rọ̀ bákan náà láti wá ìjọ ọlọ́run eléyìí tí ó gba bíbélì gbọ́ tó sì ń kọ́ ẹ̀kọ́ ọlọ́run tó yẹ ní agbègbè rẹ̀ darapọ̀ mọ́ wọn kí o bá lè ní àjọ àwọn ọmọ ọlọ́run tí ó ń darapọ̀ mọ́ ó lè farahàn fún àwọn olùṣọ́ àgùntàn wọn láti bá wọn sọ̀rọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ̀ fún Jésù ni kí wọ́n bá lè ràn án lọ́wọ́ síwájú sí i. àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan eléyìí túmọ̀ sí wípé tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a kà láti inú ìwé róòmù orí ìkíní àti orí ìkejì ẹ máa bá wa kà lọ. ìwé paul sí àwọn ará róòmù róòmù orí kìíní. èmi pọ́ọ̀lù ìránṣẹ́ kristi jésù ni mo ń kọ ìwé yìí ọlọ́run pè mí ó fi mí ṣe òjíṣẹ́ ó sì yà mí sọ́tọ̀ láti máa wàásù ìyìn rere rẹ̀ bí a bá wo inú ìwé mímọ́ a ó rí pé àwọn wòlíì ti kéde ìyìn rere náà tẹ́lẹ̀ rí ìyìn rere ọmọ ọlọ́run tí a bí nínú ìdílé dáfídì nípa ti ara ọmọ rẹ̀ yìí ni ọlọ́run fi agbára ẹ̀mí mímọ́ yàn nígbà tí ó jí i kúrò nínú òkú òun náà ni jésù kristi olúwa wa nípa ẹni tí a ti rí oore ọ̀fẹ́ gbà tí a sì gba iṣẹ́ òjíṣẹ́ ní orúkọ rẹ̀ pé kí gbogbo ènìyàn lè gba Jésù gbọ́ kí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu ẹ̀yin tí mò ń kọ ìwé yìí sí náà wà lára àwọn tí Jésù Kristi pè gbogbo ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run tí ẹ wà ní Róòmù ẹ̀yin tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín kí a tó máa bá ọ̀rọ̀ wa lọ. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nípasẹ̀ jésù kristi nítorí gbogbo yín nítorí àwọn ènìyàn ń ròyìn ìgbàgbọ́ yín ní gbogbo ayé ọlọ́run tí mò ń fọkàn sìn bí mo ti ń wàásù yìn rere ọmọ rẹ̀ ni ẹlẹ́rìí mi pé mò ń rántí yín láìsinmi mo sì ń bẹ̀bẹ̀ nígbà gbogbo nínú àdúrà mi pé ó pẹ́ ni ó yá ni kí n rí àyè láti wá sọ̀dọ̀ yín bí ọlọ́run bá fẹ́ mò ń dàníyàn láti rí yín kí n lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí tí yóò túbọ̀ fún yín lágbára ohun tí mò ń sọ ni pé mo fẹ́ wà láàrin yín kí n bá a lè ní ìwúrí nípa ìgbàgbọ́ yín kí ẹ̀yin náà ní ìwúrí nípa ìgbàgbọ́ mi kò yẹ kí ẹ má mọ̀ ara pé ní ìgbà púpọ̀ ni mo ti fẹ́ wá sọ́dọ̀ yín kí n lè ní èso láàrin yín bí mo ti ní láàrin àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n nǹkan kan ti ń dí mi lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ títí di àkókò yìí nítorí pé àti àwọn gíríkì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àwọn kògbédè tí wọn kò mọ nǹkan gbogbo wọn ni mo jẹ ní gbèsè ìdí rẹ̀ nìyí tí mo ṣe ń dàníyàn láti wàásù ìhìnrere fún ẹ̀yin tí ẹ wà ní róòmù náà ojú kò tì mí láti wàásù ìhìnrere jésù nítorí ìhìnrere yìí ni agbára ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tí ó bá gbà á gbọ́ là ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn Júù lẹ́yìn náà ó lò ó láàrin àwọn Gíríkì nínú ìyìn rere yìí ni a ti fi ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre hàn wá nípa ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. nítorí ìgbàgbọ́ ni ẹni tí a bá dá láre yóò fi yè. ojú ọ̀run ti ṣí sílẹ̀ ọlọ́run sì tú ìbínú rẹ̀ sórí gbogbo ènìyàn nítorí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú tí wọ́n ń hù tí wọ́n fi ń ṣe ìdènà fún òtítọ́ nítorí ohun tí ènìyàn lè mọ̀ nípa ọlọ́run ti hàn sí wọn ọlọ́run ni ó ti fi hàn wọ́n láti ìgbà tí ọlọ́run ti dá ayé ní ìwà àti ìṣe ọlọ́run tí a kò lè fi ojú rí àti agbára ayérayé rẹ̀ ti hàn gedegbe nínú àwọn ohun tí ó dá nítorí èyí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò ní àwáwí wọ́n mọ ọlọ́run ṣùgbọ́n wọn kò júbà rẹ̀ bí ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dípò bẹ́ẹ̀ gbogbo èrò wọn di asán òye ọkàn wọn sì ṣókùnkùn wọ́n ń ṣe bí ẹni pé wọ́n gbọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n ya òmùgọ̀ wọ́n yí ògo ọlọ́run tí kò lè bàjẹ́ padà sí àwòrán ẹ̀dá tí yóò bàjẹ́ bíi àwòrán ènìyàn ẹyẹ ẹranko àti ejò nítorí náà ọlọ́run fi wọ́n sílẹ̀ láti máa ṣe ìfẹ́kùfẹ́ ọkàn wọn wọ́n yí òtítọ́ ọlọ́run padà sí irọ́ wọ́n ń bọ nǹkan tí ọlọ́run dá wọ́n ń tẹrí ibà fún wọn dípò èyí tí wọn ìbá fi máa sin ẹni tí ó dá wọn ẹni tí ìyìn yẹ fún títí láé àmín nítorí náà ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́kùfẹ́ tí ó ti ènìyàn lójú àwọn obìnrin wọn ń bá ara wọn ṣe ohun tí kò bójúmu bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin wọn dípò tí ọkùnrin ìbá máa fi bá obìnrin lò pọ̀ ọkùnrin àti ọkùnrin ni wọ́n ń dìde sí ara wọn nínú ìfẹ́kúfẹ́ wọn ọkùnrin bá ọkùnrin ṣe ohun ìtìjú wọ́n wá ń jèrè ìṣekúṣe wọn nígbà tí wọn kò ka ìmọ̀ Ọlọ́run sí Ọlọ́run fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọkàn wọn tí kò tọ́ kí wọ́n máa ṣe àwọn ohun tí kò yẹ wọ́n wá kún fún oríṣiríṣi ìwà burúkú ojú kòkòrò ìkà owú jíjẹ ìpànìyàn ìrúkèrúdò ẹ̀tàn inú burúkú olófòfó ni wọ́n àti abanijẹ́ wọn kò sì bọ̀wọ̀ fún Ọlọ́run wọ́n jẹ́ aláfojúdi onígbéraga afọ́nu àti elóró burúkú wọn kì í gbọ́ràn sí òbí lẹ́nu wọn kò sì ní ẹ̀rí ọkàn aláìṣe gbẹ́kẹ̀lé ni wọ́n aláìnífẹ̀ẹ́ àti aláìláàánú wọ́n mọ ìlànà ti Ọlọ́run wọ́n mọ̀ pé ikú ni ó tọ́ sí àwọn tí bá ń hu irú ìwà wọ̀nyí síbẹ̀ kì í ṣe pé wọ́n ń hu irú ìwà bẹ́ẹ̀ nìkan wọ́n tún ń kan sáárá sí àwọn tí ń hùwà bẹ́ẹ̀. Róòmù orí kejì kò sí àwáwí kankan fún ọ ìwọ tí ò ń dá ẹlòmíràn lẹ́jọ́ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ nǹkan gan-an tí ò ń torí rẹ̀ dá ẹlòmíràn lẹ́jọ́ ni ó fi ń dá ara rẹ̀ lẹ́bi nítorí ìwọ náà tí ò ń dáni lẹ́jọ́ ń ṣe àwọn nǹkan gan-an tí ò ń dá ẹlòmíràn lẹ́bi fún ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run ní ẹ̀tọ́ láti ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú nǹkan wọ̀nyí ìwọ tí ò ń dá àwọn ẹlòmíràn tí ó ń ṣe nǹkan wọ̀nyí lẹ́jọ́ tí ìwọ alára sì ń ṣe nǹkan kan náà ṣé o wá rò pé ìwọ ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run ni àbí o fi ojú tẹ́ńbẹ́lú ọ̀pọ̀lọpọ̀ oore Ọlọ́run ni àti ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ o kò mọ̀ pé kí o lè ronúpìwàdà ní gbogbo oore tí Ọlọ́run ń ṣe ṣùgbọ́n nípa orí kunkun àti agídí ọkàn rẹ ò ń fi ìbínú Ọlọ́run pamọ́ fún ara rẹ títí di ọjọ́ ìbínú àti ìgbà tí ìdájọ́ òdodo Ọlọ́run yóò dé ọlọ́run yóò san ẹ̀san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò fi ìyà ìnípẹ̀kún fún àwọn tí ń fi sùúrù ṣe iṣẹ́ rere nípa lílépa àwọn nǹkan tí ó lógo tí ó sì lọ́lá àwọn nǹkan tí kò lè bàjẹ́ ṣùgbọ́n ní ti àwọn tí ó jẹ́ pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ àti àwọn tí kò gba òtítọ́ àwọn tí wọ́n gba ohun burúkú ọlọ́run yóò fi ìbínú àti ìrunú rẹ̀ hàn wọ́n yóò mú ìpọ́njú àti ìṣòro bá gbogbo àwọn tí ó ń ṣe iṣẹ́ ibi àwọn Júù ni yóò kọ́kọ́ kàn lẹ́yìn náà àwọn Gíríkì ṣùgbọ́n yóò fi ògo ọlá àti àlàáfíà fún gbogbo àwọn tí ń ṣe rere àwọn Júù ni yóò kọ́kọ́ fún lẹ́yìn náà yóò fún àwọn Gíríkì nítorí Ọlọ́run kì í ṣe ojúṣàájú gbogbo àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ láìlófin láìlófin náà ni wọn yóò kú gbogbo àwọn tí wọ́n mọ òfin tí wọ́n sì dẹ́ṣẹ̀ òfin náà ni a ó fi ṣe ìdájọ́ wọn kì í ṣe àwọn tí wọ́n gbọ́ ohun tí òfin sọ ni Ọlọ́run ń dá láre àwọn tí wọ́n ń ṣe ohun tí òfin sọ ni nígbà tí àwọn tí kì í ṣe Júù tí kò mọ òfin bá ń ṣe ohun tí òfin sọ bí nǹkan àmútọ̀runwá bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò mọ òfin wọ́n di òfin fún ara wọn irú àwọn wọ̀nyí fi hàn pé a ti kọ iṣẹ́ ti òfin sínú ọkàn wọn ẹ̀rí ọkàn wọn ń ṣiṣẹ́ nínú wọn àwọn èrò oríṣiríṣi tí ó wà nínú wọn yóò máa dá wọn láre tàbí kí ó máa dá wọn lẹ́bi ní ọjọ́ tí ọlọ́run yóò rán jésù láti ṣe ìdájọ́ ohun ìkọ̀kọ̀ gbogbo tí ó wà nínú ènìyàn gẹ́gẹ́ bí ìyìn rere tí mò ń wàásù ìwọ tí ò ń pe ara rẹ ní o gbójúlé òfin ó wá ń fọnu pé o mọ ọlọ́run o mọ ohun tí ọlọ́run fẹ́ o mọ àwọn ohun tí ó dára jù nítorí a ti fi òfin kọ́ ọ o dá ara rẹ lójú bí ẹni tí o jẹ́ amọ̀nà fún àwọn afọ́jú ìmọ́lẹ̀ fún àwọn tí ó wà nínú òkùnkùn o pè ara rẹ ní ẹni tí ó lè bá àwọn tí kò gbọ́n wí olùkọ́ àwọn ọ̀dọ́ ẹni tí ó mọ àwọn nǹkan tí ó jẹ́ kókó àti òtítọ́ tí ó wà nínú òfin ìwọ tí ò ń kọ́ ẹlòmíràn ṣé o kò ní kọ́ ara rẹ ìwọ tí òun wàásù pé kí ènìyàn má jalè ṣé ìwọ náà kì í jalè ìwọ tí òun sọ pé kí ènìyàn má ṣe àgbèrè ṣé ìwọ náà kì í ṣe àgbèrè ìwọ tí o kórìíra òrìṣà ṣé o kì í ja ilé ìbọ̀rìṣà lólè ìwọ tí ò ń fọnu pé o mọ òfin ṣé o kì í mú ẹ̀gàn bá Ọlọ́run nípa rírú òfin ó wà ní àkọsílẹ̀ pé orúkọ ọlọ́run di orin sáátá láàrin àwọn tí kìí ṣe júù nítorí yín. ìlà tí o kọ́ ní àǹfààní bí o bá ń pa òfin mọ́ ṣùgbọ́n tí o bá rú òfin bí àìkọlà ni ìkọlà rẹ rí ǹjẹ́ bí aláìkọlà bá ń pa àwọn ìlànà òdodo tí ó wà nínú òfin mọ́ a kò hà ní ka àìkọlà rẹ̀ sí ìkọlà. ẹni tí a bí ní aláìkọlà tí ó ń pa òfin mọ́ ó mú ìtìjú bá ìwọ tí a kọ òfin sílẹ̀ fún tí ó kọlà ṣùgbọ́n síbẹ̀ tí ó jẹ́ arúfin kì í ṣe nǹkan tí òde ara ni ènìyàn fi ń jẹ́ jù bẹ́ẹ̀ ni ìkọlà kì í ṣe kí a fabẹ gé ara ṣùgbọ́n láti jẹ́ jù tòótọ́ jẹ́ ohun àtinúwá ìkọlà jẹ́ nǹkan ti ọkàn nǹkan ti ẹ̀mí ni kì í ṣe ti inú ìwé ìyìn irú ẹni bẹ́ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe ọ̀dọ̀ ènìyàn. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ni ó yànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.